ka òru là ń tafà òru là ń ṣe bàjẹ́ ìdájọ́ òru. ọ̀dàdà yòókù ẹ̀dá ìwọ la rí bá wí. ìwọ la rí bá wí. ìwọ la rí bá wí. ọ̀dàdà yòókù ẹ̀dá ìwọ la rí bá wí ajẹnifẹ ni ò mọ̀ para òun roni fojú fẹ́ni má fọkàn fẹ́ni inú wọn jìn ojú ọ̀gbun lọ. ẹni afẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni dénú báyé bá ń fẹ́ ni kò ní kán má kógun jani. ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ìfẹ́ ayé ó tún lè yí o kò dìdájọ́ sí ni lọ́rùn ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ́dà rí bá wí ìwọ la rí bá wí ọ̀dàdà èkú ẹ̀dá ìwọ la rí bá wí ọ̀dàdà èkú ẹ̀dá ìwọ la rí bá wí. konuşamam. kí mi ò lè jẹun jẹ́ ti máa lọ. no breakfast. sorry jẹ́ ti máa lọ mo ní ti máa lọ. má bọ̀ ní ti bá dì máa bá jẹun. ok o ọ̀rẹ́ dàbí kò sí problem ìyá mi ní pẹ́ take care kò sí wàhálà. babe. what. kí ni ẹ. this this way ikùn yẹn ń lọ mi. ó ṣe ní pípé. ṣé wàá mú mi. mo fẹ́ toilet. toilet kẹ. ah kí ni yẹn. my stomach ẹ̀jẹ̀ ikú mi. ah, ah babe no no not again. no let's go to the clinic. oh no no no be careful be careful. inú mi. ẹ̀jẹ̀ kẹ ẹ̀jẹ̀. how many tí oh my god ọ̀kẹ́ kẹ́ ẹ̀jẹ̀ ọ̀kẹ́ kẹ́. ẹ̀jẹ̀ ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n má ṣèdájọ́ wa lóru mọ́. omi ló dáná. Ọlọ́run tó ṣe léyìí tó bá tún ṣe mí. Stop crying, darling. Ṣé o kà rárá ṣá? Má jẹ́ àká. Ṣé o kà? Má jẹ́ àká, ó ti Remember what the doctor said, wọ́n ní ká má ronú. Ẹ pé tá a bá ń feel lively tá a ronú, èmi àdúró. Jẹ́ ń pé sí. Ọ̀dàdà ikú ẹ̀dá, ìwọ la rí bá wí ìwọ la rí bá wí ìwọ la rí bá wí ọ̀dàdà ẹ̀kú ẹ̀dá ìwọ la rí bá wí. àjẹnifẹ́ ni o mọ̀ para. hello báwo ni ṣé dáadáa ni gbogbo ní kọ́ kí ló ń ṣẹlẹ̀. ẹ́ oyún ìyàwó ẹ̀ tó ti jábọ́ àjẹnifẹ́ ni ò mọ̀ para ń roni àfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni inú wọn jìn ojú ọ̀gbun lọ ẹni afẹ́ la mọ̀ àwọn ẹni tó fẹ́ ni dẹnu báyé bá fẹ́ ni kò ní kàn má kógun jani ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ìfẹ́ ayé ó tún lè yí o kò dìdájọ́ sí ni lọ́rùn. mo fẹ́ kó mọ̀ pé ọmọ tó wá máa ṣe ni kò ní kú lójú ẹni lágbára lọ láìpẹ́ láì jìnnà dáadáa lọ́lọ́run máa ṣe fún ọ mo ṣe é wò mí máa gbọ́ mẹ́ dání máa gbé sọ́wọ́ mi dẹ̀ tún máa gbé pọ̀ sẹ́yìn lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà pẹ̀lú ọkọ mi. ẹ ṣe gan mọ́mì ẹ̀yin náà túbọ̀ pẹ́ fún ọmọ bọ́ mọ́mì ẹ jẹ́ bá mi bà sọ̀rọ̀ kò jẹun ó kàn wá ẹkún mu ni àárọ̀ ọ̀sán alẹ́ kò ń sùn bẹ́ẹ̀ ṣe rí yóò kàn máa jí láàrin wa bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ bá mi bá wí o. Ah, ọkọ mi gbogbo ò jẹun ah, máa jẹun dáadáa o okun inú báyìí èèyàn fi ń gbé títà nígbà tó bá jẹun tínú ẹ bá le dáadáa ọkọ ẹ á mí mí máa dúró inú ẹ̀jẹ̀ yẹn gan báyìí ní mi máa dúró sí kíákíá báyìí ní mi máa dúró ṣe ni kò jẹun o gbọ́ ọkọ mi. àbíṣe ó fẹ́ kí mọ́mí dúró tí mo. ọmọ ọ̀rọ̀ ọmọ wọ̀wọ̀ ọmọ bùjẹ́bùmú jẹun ayọ̀ ẹ̀ máa pọ̀ sí lágbára ọlọ́ ṣé ó dẹ̀ fẹ́ kẹ́ dúró tí wà fún jọ tí. òru là ń ṣèkà òru là ń tafà òru là ń ṣe ìbàjẹ́ ìdájọ́ òru. Ah, sọmọ owó Ọlọ́run bẹ́ẹ̀ ṣe lọ tán ọkọ bẹ̀rẹ̀ sí ní sunkún wọn ronú ṣe kó jẹun ó lè sọ fún mo ní omi ló dànù agbè òfò Ọlọ́run tó ṣe yẹn àtúnṣe mi. àbí ọkọ dá mi lóhùn. Ah, kò sí ní tó máa ṣe mo kọ́lọ́n jọ kó tiẹ̀ ṣíjú àánú ìwò mi ẹ́ ṣàánú mi tó bá jẹ́ṣẹ̀ náà ni ti ṣàforíjì torí mo tiẹ̀ ti yẹ kínníkínní ọkàn mi wò báyìí. owó mi rè funfun nílé mi ah, ah, ah, ibi ló wà. Mm. ó ga o dámọ́lá nǹkan tó tó ìṣẹ̀lẹ̀ ò jẹ́ kí n gbọ́. Ah, tí ò bá ṣọpẹ́ lọ pé màá mi tán pè mí tán sọ fún mi báwo ni mo ṣe fẹ́ mọ̀. ẹ má bínú ṣé nǹkan gidi ni tí máa máa pè yín máa disturb yín fún wọn ṣe good news now. Hmm. Ah. báwo wá lára ẹ̀ ń sìn. no she's getting better ọkàn yẹn pọ́n ronú sunkún ṣe wà. olóńké náà ni mo ti mo ti pè lórí fóònù gan kò tiẹ̀ gbágun ọlọ́run àfún lálàáfíà. ṣé máa lọ bò ó àbí. má lọ wò má lọ wò. ọlọ́run ọbẹ̀ náà nǹkan tí mo kọ́ fún mi ṣé kò ń kí kò ní sùkò jẹun kò ń ti pè lórí fóònù kò tiẹ̀ gbà àgbọ̀. o kò máa ń lò bójú fún mi ṣá all the time. babe what kí ló ṣẹlẹ̀ gangan. No. Oya, <laughs> 30, just thirty minutes. No just way, no way. Mo fẹ́ wo twist of fate now. Mọ̀mísí ń pè mí. Mọ̀mísí ni o. Hello Mọ̀mísí. Hello Mọ̀mísí. Ẹ kà ah ẹ tún ti travel Ajala. ẹ kò sí wàhálà iṣẹ́ àmàgbà bẹ̀rẹ̀ nǹkan tẹ́lẹ̀ máa bá wà èmi àti ṣe mí lóore hmm. ẹ ó lóun fẹ́ kí n. hello ma ẹ ma yes ma <laughs> àlàáfíà ni mo wà ah igba ole ma wade? ti yé eyi bee <laughs> okay ma okay ma ma yes ma yes ma. hello mama mi 43. Eh, ẹ forty two yẹn ti ń ha mi nìyí so forty three mo wọ́n sí n kò sí wàhálà ajala <laughs> mamẹ alright mami ó dàbọ̀. kí ni. something like headache. headache Wow. i know. kí ló what. <laughs> nothing. yeah <laughs> maybe you should sit down. ah. what. okay oh, eh? wait inú ń kó mi. inú ń kó ṣé kí n bẹ́ẹ̀ bomi wá. what blood. no oh my god. No, no. God. No, no, no, no. Nisuru, Nisuru, Oh my God, Ọlọ́run ṣàánú fún mi ẹ má kúnlẹ̀ mọ́mì. ó léyìn mọ́mì yín ẹ̀yin ló kù fáwọn ọmọ yìí ní gbọ̀ngàn ó lè yẹ ká jọ ṣé mi ò ní kankan ṣe ṣẹlẹ̀. oníṣègùn ló kàn ṣe ilé ìlú kan tí mo fẹ́ ṣe sí ah, àbí kí ni mo fẹ́ ṣe sí mi ì mọ ibì kankan tí mo fẹ́ gbà mi ì mọ èèyàn kan tí mo fẹ́ lọ bá ṣùgbọ́n ọlọ́run á jẹ́ kí mọ̀ mi pẹ́ fún wa àmì tí mọ̀ mi bá dàgbà dàgbà tó bá rí bí àgbà rí ẹ̀yin ló kù fún mọ ní kó kù fún ọmọ yìí màmá o ẹ̀ mi sọ pé èmi rí nǹkan kan ṣe sí ẹ̀ lẹ́nu ní nǹkan kan tẹ̀lé ṣe sí ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ni ẹ̀wọ̀n mà ṣe ti rí èmi ò gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìmọ̀ kan tí mo fẹ́ ṣe sí ẹ máa ní sùúrù kí màá mi dé tí màá mi bá ti dé ẹ lọ bá wọn ṣe mọ̀ wípé àgbàlagbà lẹ́yìn àgbà ló dẹ̀kun ló ń sọ wípé àgbà ló tó rò lọ ọba ló tó eyín eré fún àwọn ọ̀nà lẹ́yìn méjèèjì lẹ́jọ́jọ́ máa jókòó tẹ́jọ́ máa mọ̀ nǹkan máa ṣe sí hmm. èmi ò mọ̀ nǹkan tẹ́mi lè ṣe sí àmọ́ ọlọ́wà sọmọ mi di láyọ̀ àtàlàfíà. àmín àmín. adàkẹ́bà wa nǹkan sísè nítorí gbàálẹ̀ kìíní gbàálẹ̀ kejì tó ní òun bá fọ́ ràbàràbà ló máa ń wò ó. ẹ wò ó máa gbogbo ọ̀rọ̀ yín ló yé mi àmọ́ ṣe rí oníkálukú àbìtì lára ẹ oníkálukú ló mọ ibi tí iná ti ń jó lábẹ́ aṣọ èmi náà ní tèmi náà lára tèmi náà òun tí mò ń bá fa so oníkálukú ló ní tiẹ̀ èmi náà ní kọ́kọ́ tí èmi lè yà sí o àbí iṣẹ́ máa jẹun ṣe ẹ jẹ́ máa jẹ ah oúnjẹ kẹ̀. a ò mẹ́ni tí a ṣẹ̀ àbínú ẹni ò gbẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ ló ń gbà ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n má ṣe dájọ́ wa lóru mọ́ ẹ bá jẹ́ èbúrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ èbúrẹ́ ni ẹ jẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ má mẹ̀jẹ̀ yìí mọ́ àwọn olùgbẹ̀bẹ̀ kóyún kó lè dúró nínú kọ́mọ lè wáyé kóyún lè dúró nínú ọmọ lè wáyé. bẹ́ẹ̀ni ẹ ọ ti ń jáde. ẹ ọ ti ń jáde. bá mi fọ àwọn aṣọ tí mo kó sílẹ̀ àti bẹ́tùn mi àníkè má gbàgbé láti ṣe oúnjẹ mi. a máa ṣe máa ṣe tẹsílẹ̀ tẹsílẹ̀ tẹsílẹ̀ ọ̀rẹ́ mi. gbogbo kọ́ọ̀sì ẹ má dìlítẹ̀ kí tó dé o sí ọtí máa dé sí mi rárá. o ti yóò ṣáà ti yí ẹ̀kọ́ tí mò ń sọ. bébì ó lè máa tọ́kì. tọ́kì dẹ̀ lọ́gbọ̀dọ̀. mo bẹ yín ṣe mi mo ṣe bẹ̀rẹ̀ kí n mọ wọlé láti ṣe ọkàn. má gbé yẹn wá náà ètò oṣù lánàá wọn ti kò tó ẹ. má mi sí ẹ o má mi sí ọmọ ìkú mi ètò àlọ́bà ṣe ọdún ní ìbọn ìṣe ètò àlọ́fọ̀ pàǹtì ìgbà wọn ní sí ẹ̀yìn nífẹ̀ẹ́ kó dínkù níbi tí fọwọ́ tán. gbàtẹ́lẹ̀ ìfẹ́ ìkọ̀kọ̀ báyìí. ó ṣáà máa wò ìyẹn kọ́ ni mo bá wa nǹkan tó ń ṣe mí kọjá nǹkan tó fẹ́ fà mí báwo ni dàmọ́lá kò jọ mẹ́ta ìyàwó ẹ̀ kọ́. ó ń sùn lọ. ẹ ẹ mo fẹ́ pàkíyèsí ẹ̀sìn kankan. ṣé o rí i pé ó yẹ kó wá wọ̀rọ̀ kan kó fi ṣàdá. nǹkan tẹ́ ẹ̀ sọ nìyẹn. Dàmọ́lá ò ń ṣọmọ kékeré mọ́ èyí tó ń yọbọ́ lẹ́nì tọ́mọ ń kú lọ́la yẹn wọ́n lọ́rọ̀ lọ́rọ̀ ó ló ń lọ sóko ń lọ sódò tó bá tó kó àtòdòdé wàá bá ń bẹ̀ ẹ́ èyí tó ń jábọ́ lára ìyàwó ẹ̀ lẹ́nu tó ń jábọ́ lára ìyàwó ẹ̀ lọ́la àní kò wọ ọmọ kékeré kan kò fún lóyún. àǹtí mi irú ọ̀rọ̀ olè ń sọ bẹ́ẹ̀ ṣé mo pé ìyàwó mi lè gbọ́ ẹ kò ẹ stop ẹ stop ẹ stop ẹ. wọ́n tèmi ọmọ. ọ̀rẹ́ ṣe gan-an pé náà lè ṣe ọ̀rọ̀ rẹ̀. ṣé n tí mo sọ yẹn tún ti pọ̀ jù ni àbí mo ti jábọ̀ àbí mo ti sọ̀rọ̀ jù ọ ẹ ṣe à ń torí ọjà jà ọjà ní kí náà ń ṣe lẹ́ǹkùlé òun ọ lára ẹ̀ mò ń jà fún un. ìwọ la rí bá wí ọ̀dàdà ẹ̀kú ẹ̀dá ìwọ la rí bá wí. àjẹnifẹ́ ni ò mọ̀ para òun roni àfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni. Fẹ́ ni inú wọn jìn ojú ọ̀gbun lọ. ẹni afẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni dénú báyé bá ń fẹ́ ni kò ní kán má kógun jani. ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ìfẹ́ ayé ó tún lè yí o kò dìdájọ́ sí ni lọ́rùn. ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ la rí bá wí ìwọ la rí bá wí.

kò dẹ̀ kí n ṣe ìgbà tó jẹ́ pé kí bí ọmọ ọmọ yín wà ní tòsí kó máa ràn yín lọ́wọ́ mọ́mì kí ni mo ṣe fún yín gan-an kí ló dé tó jẹ́ pé ẹ kò ṣáà káwọ́ lẹ́rọ̀ ẹ̀ ń wò mí ẹ̀ wá bí amọ́ sí mi bẹ́ẹ̀ ni àbí wọ́n máa ń tẹ̀sẹ̀ síta ni oyún jábọ́ lára mi ẹ̀dẹ̀ fẹ́ gbà bí normal thing ẹ̀ mọ́mì ah, ṣé ẹ fẹ́ kémi bímọ sáyé ni hmm. èyí ilé pásítọ̀ ẹ̀ mú mi lọ ilé àáfà ẹ̀ mú mi lọ kó tẹ̀ wá jẹ́ pé babaláwo lẹ́ni à ṣe mí lóore o tẹ̀lé mi má tẹ̀lé yìí ẹ ti ẹ̀ ṣe kankan ẹ ẹ ẹ ṣe pàtẹ́ pé kò kàn yín. wọn kò kú bímọ lágbára náà wò mí wò ṣe mí lóore ẹ jẹ mí làágùn o ìyá ara ẹ ní ò jẹ́ ká mọ̀ o mi ì dúró lórí ọ̀rọ̀ ẹ o ojoojúmọ́ báyìí mo fi ń gbàdúrà mo tún fi ń gbàwẹ̀ bó ṣe wò mí mo sì parí àwẹ̀ ọlọ́jọ́ méjì mi nítorí ọ̀rọ̀ ẹ náà ni mi sì tí ì dúró ó dìgbà tó lọ bá fún mi láyọ̀ lórí ẹni tí mo fẹ́ o nígbàgbọ́ ni. mo ti bọ́. ọkọ mi ó máa bímọ pẹ̀lú ògùn ọlọ́run wàá finú ẹ̀ soyún báyìí wàá sì fẹ̀yìn ẹ gbọ́mọ pọ̀. mọ́mì mò ń finú ṣoyún mò ń finú ṣoyún kò dúró lára mi ni ẹ jáde síta àbí wọ́n máa ń jáde ni. ó máa máa dúró báyìí lágbára lọ́wọ́ ọlọ́run mo mọ̀ pàdúrà ni ò tí ì tó bó dẹ̀ sì rí àdúrà kí n pọ̀ jù màá túbọ̀ tún tẹra mọ́. ẹ jáde sọ̀rọ̀ mi ẹ jáde ó dáa ó jáde. babe mo ń wá àwọn files kan tí mo kó wá láti ibi iṣẹ́ ní jẹ́tẹ́gbọ́lọ́. kí ló ṣe Damola stop kai kai. ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ náà what's wrong dúró ṣé ìwọ ò ro nǹkan kan ni. kí ni ẹ. ó ṣe jẹ́ pé every time tí mọ́mi bá travel oyún máa wálẹ̀ lára mi. wait wọn náà wọjọ́ tí wọ́n bá wa sọ̀rọ̀ n kí wọn tán and then the next thing wọ́n ní miscarriage like crazy like every time every time to to tó bá ti travel lóyún má bàjẹ́. ṣé mi lóore ṣó wa ókè ṣá so nǹkan tó ń insinuate ń sìn pé mọ́mí sí mi ló ń ba oyún inú ẹ̀ jẹ́. mi ò jọ́ láti sọ bẹ́ẹ̀ nǹkan tí mo mọ̀ ni àwọn ni àwọn ni tí ó ah, okay ma. ọmọ kan ní sùúrù so just listen to then sọ̀rọ̀ bí literate òkè ṣé mi ò lálàá pé mọ̀mísì tiẹ̀ náà wọ́n ń ṣe nǹkan tó bá kí mi jẹ́ nǹkan tó máa ń ronú bó ṣe ń ronú mi ṣe ni mọ̀mísì ẹ̀ ló ń ṣe ẹ́. o lè sọ bẹ́ẹ̀ mọ reason. mo lálàá pé wọ́n ba wọ́n wọ́n fún ẹlẹ́ṣẹ̀ ní kùnbà tó ń fún ẹ pàtó dẹ́rẹ̀ dẹ́dà mo lálàá náà kí wọ́n sọ pé mọ̀mísì ẹ̀. o lè sọ bẹ́ẹ̀ because mọ̀mísì ẹ̀ ló gbé àwọn ọmọ mi tèmi wọ̀. kí wọ́n gbọ́ nǹkan tó bá ẹ sọ bí literate mọ̀mísì mi gbà wọ̀ mọ̀mísì jọ does it even make any sense to you. kí ni yóò yí sí gan like every time every time tó bá ti ṣé mọ̀mí tèmi máa ń travel ni kó mi tèmi tó bàjẹ́ ni ṣé mọ̀mí tèmi máa ń travel ni ah! tí girama bá ti oh you're taking you you you getting me into this. Damola yes mommy any. àbí ṣé mọ́mí mi lè máa ṣe no I'm confused I'm confused. Ah! Yeah. Ah, mami ọkọ mi ẹ ká sàn ṣé dáadáa ni ah, ah, mami bọ́lẹ̀ ń lọ. àwọn business partner mi ni wọ́n ti fẹ́ pè mí pa wọ́n ní ọbẹ̀ tó ti sùn lábújá ibẹ̀ ni mò ń lọ báyìí. mami ẹ tún travel. ẹ fẹ́ lọ sábújá ẹ tún ti ń travel bẹ́ẹ̀ ṣe máa ń travel. ah hey mami bẹ́ẹ̀ ṣe máa ń lọ tó títí bí máa ń jábọ́. kí ni ẹ kí ló ń jábọ́. Ah, mami ẹ tún ní kí ló ń jábọ́ ẹ ìyàwó ọmọ yín tó yún ẹ̀ jábọ́ gbogbo gbà ẹ ní kí ló ń jábọ́ wọ́n pè yín lólè ẹ tún gbọ́ mẹ́ràn jò ah màámi ẹ lè lọ o ah ẹ lè lọ. mi travel mọ́ mi travel mọ́ mi travel mọ́ mi travel mọ́ o mi travel mọ́ mi travel mọ́ o ìsọlẹ́nu yìí ti pọ̀ jù mi travel lọ́bì kankan mọ́ o mo ti jókòó ara mi jẹ́ mi travel mọ́ mi lọ́bì kankan máa jókòó mi jẹ́ mi. là ń ṣèkà òru là ń tafà òru là ń ṣe bàjẹ́ ìdájọ́ òru. ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ náà rí bá wí. As usual. Yes! um, <laughs> uh, I scored again. oh, Joe, Joe, Joe, Joe, Dabola. What? Are you not even used to it? Eh, I'm used to it, but still, I can do a lot alone now. What if you have to wait for another three, four months? Go to dúró. Ilé ti dúró náà, so yeah, can do pay now. Ṣùgbọ́n kó tó ṣẹlẹ̀. Ṣé rí eléyìí nǹkan kan ò ní ṣe? Àmì o. Àfọ̀n agbó kó tó wọ̀. Mm. Wẹ́rẹ́ la máa gbọ́ so ṣe ara bẹ̀rẹ̀ kí ni ọ̀gbẹ́ni jẹ́ ká wọlé lọ jẹ́ ẹlẹ́rìí follow. we don't even need a wig. <laughs> I'm going to let's go talk. it ṣé o máa kọ jẹun náà. bíbí lè oh jẹ́ ọmọ àgbọ̀ngàn. ọmọ bíbí ta ni mo ti ń ṣe ah ọkọ mi báwo ni. ọkọ yín ti kú ń ṣe ọkọ yìí. ọmọ ẹni ọkọ ẹni náà ni kí ló ṣẹlẹ̀. mami wọn wá bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí ìyá ni. ṣé ìṣẹ̀lẹ̀. ẹ jọ ṣé mi lóore tún ti lóyún o. ẹ mú wá ní kí n bẹ̀ yín ni ṣe rí eléyìí tó wà nù ẹ̀yẹ má jòun o. ẹ ò gbúdọ̀ jẹ́ o bẹ́ẹ̀ ṣe jẹ́ tìjọ́ sí ẹ má try nonsense pẹ̀lú eléyìí àìjẹ́ ah, bẹ́ẹ̀. lásọ pààyàn ilé ayé lẹ máa jẹ yẹn last oúnjẹ tẹ máa jẹ nílé ayé yín òun lẹ máa jẹ tẹ bá try nonsense yẹn pẹ̀lẹ́lẹ̀ ṣó ti yẹ yín mo kàn ní kí wọ́n á sọ fún yín gẹ́gẹ́ bí ọmọ síyà onímọ̀ṣọ́ ra ń sọ fún yín pẹ̀lú ohun tútù báyìí mami tẹ bá try nonsense. Jamala Jamala. òru là ń ṣèkà òru là ń tafà òru là ń ṣe bàjẹ́ ìdájọ́ òru. ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ la rí bá wí. ìwọ la rí bá wí. ìwọ la rí bá wí. ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ la rí bá wí ajẹnifẹ ni ò mọ̀ para òun roni àfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni inú wọn jìn ojú ọ̀gbun lọ. ẹni afẹ́ la mọ àwọn ẹni tó fẹ́ ni dẹnu báyé bá fẹ́ ni kò ní kán má kógun jani ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ìfẹ́ ayé ó tún lè yí o kò ti dájọ́ sí ni lọ́rùn. kí ló ṣe. mo lálà. Ah, èmi náà lálà very bad dream. Oh. Oh. Oh. Aláburúkú ní ṣọmọ wa lára. I rebuke it. Ẹ bá jẹ́ èbúrẹ́, àwọn olùgbẹ̀bẹ̀. Èbúrẹ́ ni ẹ Wọ́n fi ṣe fi pé mi mọ̀kàn tí mo Ẹ afẹ́fẹ́ ti fẹ́ àtìrí fúnra díẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan-an kí ni mo ṣe fi kí mo rà gbáyé? ṣe bíbí lẹ́bí mi jẹ́kẹ́ mi náà bí tèmi náà kí ló dé tẹ̀ ń dà mí láàmú kí ló jẹ́ mo rí báyìí lójú oorun ni kò sí kọ́tọ̀ lè bá mi sọ ah, kí ló dé tẹ̀ ń yọ mí lẹ́nu gan náà ṣe bíbí lẹ́bí mi jẹ́kẹ́ mi náà bí tèmi kí ló dé kí ni mo ṣe fún ipò làgbáyé ṣé mi ò tọ́jú yín tó ni ẹ wo mo mọ̀ pé tiri mi báyìí ẹ mọ̀ kó tó ti lóyún mi ó ní bẹ́ẹ̀ ṣe máa ń rí ẹ ní kámẹ́rà tẹ̀ fi ń wò ẹ wá gbọ́ ọ tí nǹkan kan bá fi lè ṣoyún inú eléyìí mọ́mì ẹ kàn dín nínú yọ. ṣé lóore sórí aláìsí pé mi ìyá ẹ ló ń bá sọ̀rọ̀ báyìí so máa dúró ìyà tí mo jẹ lórí ẹ̀wọ̀ ọmọ yìí ah! àwọn wo ni tíṣà tí ò tó fẹ́ sọ orí burúkú tó ń kọ́ ọmọ yìí sí mi. ṣẹ̀ tí ò dáríjì mi mo bímọ méjì ọkùnrin kan obìnrin kan èyí obìnrin wà lé ọkọ kò gbọ́ pa èyí ọkùnrin fẹ́yàwó bó ti lóyún ló jábọ́ ta ni mo ṣẹ̀ ẹ́ bí bàbá ẹni tí mo ṣẹ̀ máa lọ tọrọ àforíjì ọlọ́run ah ah ah ah. ìyá wa. bóò ni iṣẹ́ tí mo bẹ̀ yín. iṣẹ́ tẹ́ ẹ bẹ̀ wá àjẹ́ a ṣe é sí ara lórí rẹ̀. ṣe. mo ń fi hàn wá ó lágbára púpọ̀. Eh, ẹ mọ̀ ṣe ha kò wá sí ìtagbára ka ọlá nàbí muhammad sallallahu alayhi wa sallam ẹ rí àfikẹ́ mọ́mọ́ ń wá o eh. bẹ́ẹ̀ ni nítorí wípé hmm, ìyá wa eh? èèrà ò fẹ́ pòròpòrò dínú bíntín báyìí lọ́mọ aráyé fẹ́ ní mọ́. àti pé àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkún àṣebi. àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkún àṣebi àfáà. tí ọmọ ń bá wá àwa ní hàn túta fún ọlá nabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó ṣókùnkùn gbogbo rẹ̀ lẹ́rìí gbogbo rẹ̀ lẹ́rìí. kí n mú wá èmi àti ẹ̀ á jọ kàn yín lára tó bá dọ̀tún la. àpò wa ló dáa o. àlá ó máa wà àpò wa ló dáa o. ó máa wá àfa ẹ̀ ṣeun ó máa wá ó máa wá. ẹ̀yin ò ń dà wá báyìí. àfa ẹ ṣeun. ẹ tó ẹ ṣe mo dúpẹ́. ìta ṣe iná ni ń jẹun. ẹ ṣeun ẹwọ ẹ má tí ì lọ. náà. àjẹnifẹ́ ni ò mọ̀ para ń roni àfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni inú wọn jìn ojú ọ̀gbun lọ ìdí ọ̀la tí wọ́n lọ mo ní sáré fún ọ mo fọ kílọ̀tì bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ mo fọ tọ́lẹ̀tì lọ́wọ́ rẹ̀ tí bá dẹ̀ fọ tọ́lẹ̀tì fún máa fọ bọ́ksà mi mo sì máa fọ ọ́ndísì ìyàwó mi pàǹtì ọ̀dàwíẹ̀ ọ́ndísì ìyàwó mi ṣògùn ah! kí ló ṣẹlẹ̀ àfìgbà tó rẹ̀ mi ṣìyàn ó sì fẹ́ ó sì yà ah! káàbùrú ẹ̀ wá sí àbí bẹ́ẹ̀ o bá àbúrò ẹ̀ níbi tó ti ń fọ pátá ìyàwó ẹ̀ kí ló máa sọ kò sí nǹkan tó wà níbẹ̀ ìfẹ́ ni i love my babe àwọn èèyàn láti bá fún dis year tí wọ́n ti dọ̀tí kò láyé. ìfẹ́ ni olólùfẹ́ mi kílódé tó fẹ́ fi jẹ́ pa mí ìfẹ́ kọ́ lélẹ̀ stupidity lélẹ̀ stop saying that stupidity lélẹ̀ yìí. pariwo náà wáyé wáyé wáyé tó pariwo tó fi pariwo tó bá wà gbọ́ gbọ́ o ṣé kí kúkú lọ́ọ́ lọ́ọ́ bá mi sùúrù wọn àti káàmù dábàá ṣe báyìí. yóò jẹ́ ká fún gbogbo ẹ̀ lójú. Bàtà ni báyìí tí kò bá fún ti kò ní ẹ̀jẹ̀ lọ́wọ́ wọn bàbá wọ́n ti wọ́n máa fọ́fọ́ mú náà bala ti stop dance wọ́n ṣe bẹ́ẹ̀ jọjọ lọ wọ́n ṣe mọ́tò ṣe àtúntò lọ wọ́n ní fọ́ọ̀mù tó tọ́mù ní fọ́ọ̀mù bá jọ pọ́ǹtì ní ṣe bí pọ́ǹtì àwọn ìfẹ́ rẹ̀ wọ́n láti mọ́tò ṣe wá jókòó wá jókòó nù ìyókù jọba jó ìyókù jọ jọba jókòó jókòó jókòó jókòó jókòó. martin martin jẹjọ. jẹjọ sẹgbẹ mi jẹun mi jẹun kọ́ ní ọ̀dọ̀ kí tí máa kí tí máa ọ̀ máa pè yà lọ́kọ́ ti sọ̀rọ̀ mi ò ní kókó ṣe nítorí ọ̀rẹ́ mi kan ṣe ẹ̀kún ṣe nítorí fún ìlú àpolúkúkú ni mo bọ́ ìlú kí ló kọ́ ti máa fọ pàǹtí ìyàwó mi pàǹtí òpin mi pẹ́pẹ́ ẹ̀kọ́ pẹ́lẹ́ ni mo kàn fọ́ wọ́n ẹ̀bù ẹ̀ mi dàda ikú ẹ̀dá ìwọ la rí bá wí ìwọ la rí bá wí dàda ikú ẹ̀dá ìwọ la rí bá wí. òun la fẹ́ o lè wá lórí owó òfin àjẹ ni owó jẹ́ kí n máa kúnlẹ̀ fún ètò jẹ́ kí n máa kúnlẹ̀ fún owó jẹ́ kí n máa káwọ́ sókè. ah olùsùn lè wọlé yọ ohun tí mo wá ní omi ní ìtẹ́lọ́rùn ni o ìtẹ́lọ́rùn bàbá wa ni o ìtẹ́lọ́rùn bàbá ẹ wà ní á mo ní ìtẹ́lọ́rùn mo ní ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn fìyà jẹ mí torí owó torí owó ló mú ojúmọ́ mi dúkìá ló dúkìá kò lè jí sí tèmi omi ìkúnlẹ̀ pàkí ká ọ sókè mo tún fi wọn gbé ah má jẹ lọ ah, ah mo ti rà ó ah mo ti rà mo ti rà mo ti rà mo ti bẹ̀rẹ̀ mi máa parí ìfara mi wọ́n mú ọkìn asámẹ́ǹtì máa ṣe pàmò ṣùgbọ́n yẹn ní tí ò yẹ fi ṣòrí kò sí nǹkan tí mo lè ṣe láyé yìí mi ìmọ̀ ń gbé tí n bá sọ mi ìmọ̀ sọ kí n gbélẹ̀ mi ní gbé kò dẹ̀ sí nǹkan tó fẹ́ kí n ṣe nínú tí mò ní ṣe débi pé èmi ni máa ń fọṣọ èmi ni máa ń dáná èmi ni máa ń gbálẹ̀ débi nǹkan tó ń wọ̀ sábẹ́ ọ́ndìsẹ̀ tó wọ̀ sábẹ́ èmi ni máa ń fọ débi pàǹtì ẹ̀. ìwọ̀n amọ̀kò tó dé bá ti wá dalẹ̀ ká ṣe eré tí ọkọ àtàyà ń ṣe ọmọ lóhùn gbà ọmọ lóhùn ṣe bó ti rán látàrọ ó dẹ̀ ti ṣe dín nù àti ṣe díẹ̀ ó fẹ́ bẹ́ kí n dín sùn kí n dúró bóyá máa ṣe kí ó máa change ó lè gbé ó ń pọ̀ sí i ìyẹn ló wá mú wá rò pé ta ni mo lè gbé tó lè bá sọ wọn rí pé ẹ̀yin mi lè bàbá láti fi Jésù mo dẹ̀ fi kẹ́ bẹ̀yìn kẹ́ jù ẹ mi pè kí n máa bá sọ ó yà gbọ́ má lè ní nǹkan tí mo ṣe fún tí mo ṣe fún tó fi ṣe báyìí fún mi ló jẹ́ kí n mọ̀. títí ìyàwó àbúrò ẹ̀ tó ṣẹlẹ̀ la ṣe rán lọ́wọ́ tóun náà tún máa tún dá tuntun ìmí ilẹ̀ báyìí sí ẹ jọ nítorí ọlọ́run ẹ̀gbọ́n mi ẹ má bínú mo ah, máa rí mo dé má bá sọ mo bínú nígbà tí mi kò fẹ́ kí bá mi ṣe mi gbé ẹ bá mi pè ẹ bá mi bá sọ tó bá lè gbọ́ inú mi àdùn máa wá màtí wàá dúpẹ́ lọ́wọ́ ẹṣẹ mi ẹṣẹ mi dúpẹ́ mọ ṣe ẹ ọ̀nà bọ̀lẹ̀ ń gbà. Ah, ẹ má wọrí mo fẹ́ rí ọ̀rẹ́ mi kan ní tòsí ní ìbáyé. èmi tiẹ̀ fẹ́kẹ̀tẹ̀ èmi tiẹ̀ fẹ́kẹ̀tẹ̀ já síwájú ni ẹ má wọlé bọ́sì máa gbé báyìí kàbí kí n ṣe tax five. ẹ ṣe gan ẹ má bínú ṣe gbọ́ ọ̀rọ̀ kẹ́ tíkẹ̀ ṣe gbọ́ ẹ ṣe ọ̀rọ̀. èbúrẹ́ ni ẹ jẹ́ àwo olùgbẹ́bẹ́. ṣé mi lóore ìwọ ni mo wá rí iṣẹ́ tó rán mi mo ti jẹ o. iṣẹ́ Bẹ́ẹ̀ni. Àbó ti gbàgbé. Àmọ́ mo ti lọ ilé aláàfáà mi ńsìn. Ó wá ní èmi àti ẹ̀. Ka dọ́dọ̀ àwọn báì báì báì báì báì. Wọlé kò ka lọ. Tó bá ní nǹkan tó fẹ́ mú náà dẹ̀ ní, tó bá ti ní tẹ̀lé mi báyìí. ẹ ò ṣe kí ni ò lọ bó. bí tẹ́ni ká lọ mi ò lọ sẹ́ni wẹ̀. <laughs> ṣé mi lóore so ti gbàgbé ni ẹ gbà mí kí ló máa ń sẹ̀yìn ọmọ ọ̀sìn so ti gbàgbé ni tí wọ́n kó lọ wá bá mi lé tó bú mi dáadáa tó lé mi jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ nísìnyí mo tún ti wá náà sẹ́ẹ̀ta ìwọ wá lóò lọ mọ́ irọ́ ló pa sí o ẹnu ọ̀sẹ̀ títa báwo láṣà òpin ẹ̀tẹ̀ fẹ́ mú mi lọ bá gan ṣe gbé fún mi ò lọ sẹ́ni wí ẹ̀. pé kí ni ẹ ah, gbà mí ah, kí ló sáwọn ọmọ ìsìn báyìí o ah, ṣé mi lóore o ò tó bẹ́ẹ̀ ibi ni màá dúró sí o kó ya jáde wá bá mi padà tó wá jẹ́ pé mi ni mo bí ọ tí ó bá jẹ́ pé mi ni mo bí ẹ máa bọ̀ ń sìnsìn kó tẹ̀lé mi. ẹ̀yà fẹ́ la mọ àwọn ẹni tó fẹ́ ní dénú Bọ́lá Bọ́lá ti tó ìpè mi kí ló kó ẹ ṣe fún ẹ tó wá sọ di báyìí kó máa dáa òun kan náà ló máa fọwọ́ òun kan náà ló máa fọṣọ òun kan náà ló máa fọ tọ́lẹ̀tì gbogbo ìròyìn la gbọ́ Bọ́lá ti tó tá lọ bá lọ abọ́ ń bọ̀ wá bọ̀ ẹ́ títa àyàwó àbúrò ẹ tó ń lóyún tó ń bàjẹ́ ilé la ṣe rán tí wọn náà tún gbé mi kalẹ̀ sí ṣé fẹ́ pàjá yìí tí n bá pa kọ jọ ṣe ìyá ẹ ni torí òun sọ̀rọ̀ látàárọ̀ mo kàn ń pẹ̀ òun jábọ̀ òun rè òun jábọ̀ tó kí ni problem ẹ̀ ṣọ́kọ ẹ ni àbọ́kọ tèmi ṣé bẹ́ẹ̀ mi mo lè kọ́ mi kó tó bá dẹ̀ wù mí mo lè fi hun ara ah, tó bá wù mí mo lè fi dá tó bá òun kó fọbọ́ látàárọ̀ dọ̀la kò kun ẹ̀ náà dọ́túró lọ ṣé ń gbà tó tòsí mi ṣòwò à ń bẹ̀ ni. o mà parọ́ mi ò sílẹ̀. Ah, àbí nígbà tí mo sọ pé o mo ti gbọ́ o màá fẹ́ gẹ́gẹ́ bí ọkọ ṣòwò à ń bẹ̀. torí ẹ̀ ló ṣe wá yẹ kó pa yóò ti má pákìtì ẹ̀. bọ́lá ti tó rọra ṣe rọra ṣe torí ilẹ̀ ń yọ̀ àárẹ̀ lára ilé máa ro wèrè lára àtà ń pè é. yọ̀ọ́ dákẹ́ bẹ̀jà rẹ kí ni pọ́blẹ́mù ẹ̀ wèrè ní tani tani wèrè kí ní sọ́kè jọ kókó jáde kúrò nínú ilé mi ní èmi náà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bọ́lá ti tó kọ́ jáde kúrò nínú ilé mi kọ́kọ́ ṣìbọn síta ìmọ̀ oh. pọ́blẹ́mù ẹ kí ló kọ láìpẹ́ pẹ̀lú láìpẹ́ ọkọ tẹ̀lé ọkọ mi. ó dọjọ́ alẹ́ ká bù pé ẹ̀ tó mọ̀ pẹ́rù lòún rù. ó sọ pé fún ẹ. tó bá lè tó ṣe yìí màá wá lè jáde nǹkan tẹ bá kódà kí ìyá mi bẹ̀ mí gan mi ò ní gbọ́ bàbá mi tó ti kú lọ́rùn kó bẹ̀ ni mi ò ní gbà kí ni problem mi ò ṣeré o mi ò ṣeré wà á gbélé gbọ́. wà á rẹ́lẹ́yà ẹ wò ẹlẹ́yà ta ni wà á ṣẹlẹ́yà gbogbo ẹlẹ́yà ta ni ó bẹ kúrò nínú ilé mi ọ̀rọ̀ iná. ó dẹ̀ máa bímọ ọkùnrin àbí ò ní bí. ìgbà yẹn kọ́ ti yẹn lẹ̀. ìdájọ́ ọlọ́run dé tán. ti ilẹ̀. sì ní kọ́mọ yóò gbẹ́wájú ìta ilé ẹ̀kọ́ ìlú ẹ̀kọ́ tó ti yẹ. a máa bá àwọn ọmọ ìṣòro wọn ò ní gbọ́. Wàhálì kò sẹ́lám ti náà yá wa ẹ̀mọ̀ kọjọ́ mẹ́ta. Ọmọ tí mo ní ẹmu dání dà. Ah, àfà bàbá Jọ́lá ẹ̀ pé èrò tó nìyẹn o. Lọ́wọ́ Hákìbá o. Ọmọ táyé bí láyé dẹ̀ pọ̀ o. Bẹ́ẹ̀. Kò sí tí mi sọ́tọ̀ fún ọ yìí o. Ó lóun ò tẹ̀lé mi. Kàkà kó tún wá tẹ̀lé mi àfà. Ó bú mi ó fi mi lé ṣe ń bí. Ṣùgbọ́n àánẹ̀ lè ní ẹ̀yà yìí ṣe ṣe sọ̀rọ̀ òdì sí. ọbẹ̀ inú mi fò kódà ìbínú yẹn gan ni òde wá bí lànà hmm. torí wáyé pé mò ń gbé ìbínú yẹn bò wá bá yín bí lànà mi ọ̀tọ̀ ní nǹkan tí màá ní kì í ṣe fún eh. àwọn ọmọ wa wò pé à ah, gẹ́gẹ́ bí abiyamọ gidi kí n kọ́ lọ nílé kí n lọ relax kí ara mi fi balẹ̀ kí tó padà jíṣẹ́ fún yín pé kò tẹ̀lé mi wá o. ìyá wa bá fẹ́ ṣe sílẹ̀. ẹ ẹ takana tún ní rámọ̀tàlá náà ní ká má já tọ̀mọ́ ní orí oore àti ìlera oore àní já ọkàn kúrò lórí ọmọ náà yóò padà ṣe ní tá a bá fẹ́ náà yóò padà ṣe ní tá a bá fẹ́ náà aláàánú ló mọ́ra ẹ ṣáà ní sòrò fún. àmì bẹnu mi fún mi ẹ ní sòrò fún. torí kò sí kan tí òfin mi wé omi mi bí mi bí mo ní ká ah, láì mọ kankan nípa ohun tí ń sọ ọmọ yìí àfẹ. àwọn ọmọ yìí ò sì mọ kankan ni wọn mọ kankan ni ọmọ ò gbọ́dọ̀ ṣubú kò gbọ́dọ̀ ṣubú láti ibi gìgírísẹ̀ ìyá rẹ̀ èyí náà sọ bẹ́ẹ̀ mo tún sọ fún mo ní àtọ ah, gbàgbé pé mi nìyá ẹ rí wò ìyá wa ṣé ìyá yẹn wúlá lè bí yòókù tó máa ṣe é ẹ jẹ́ àmọ́ bá sì wá lábí àgbẹ̀ tí ò ṣe é gbọ́ ṣe àmì ló bá tún ṣe jẹ́ ẹ jẹ́ mọ́ àwọn Ọlọ́run ti rọrùn fún wa àlékún sàrán ti là ẹ ya wa ẹ o ẹ ra ẹ má wo bẹ ń wo ẹ báyé bá fẹ́ ni kò ní kán má kó gun já ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ìfẹ́ ayé ó tún lè yí o kò dìdájọ́ sí ni lọ́rùn. Ah, níbo ń lọ so ìwọ ní kọ́ láti lọ fi ẹjọ́ mi sùn ọ̀rẹ́ mi àbí. mo ò fi ní sùn lọ́wọ́. o bí pé tó fẹjọ́ mi sùn yẹn kọ́ láti bí ìmọ̀jọ́ mẹ́ta. mo fi ní sẹ́ni bòdì ní ìfẹ́jọ́ sùn. o sọ kankan fún mi kò tiẹ̀ fẹjọ́ mi sùn rárá láti ibi ijọ́ mẹ́ta ni mo ti ń ronú tí màá ṣe fún ẹ ah mi ti conclude sórí lọ́wọ́lọ́wọ́ tí mo tẹ̀ kọ́kọ́ rí ẹ kọ́kọ́ kún lẹ́nà kúnlẹ̀ síbẹ̀ yẹn jọ ó yá di ojú kan di ojú kan ó yá káwọ́ kan sókè ó yá máa sọ pé mọ́mí mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mọ́mí bá kọ́ rí mọ́mí mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ débi mo ní ṣe bẹ́ẹ̀ mọ́. bí ọ̀rọ̀ àwọn àgbà kan wọ́n ní ẹ̀bá ń para ẹ̀ olóhùn pàjá. wọ́n látúbọ̀sùn nǹkan ṣe ẹ́ o ogún ṣe ẹ́ ọgbọ̀n ṣe ẹ́ wọ ọdún ó ṣe ẹ́ bẹ̀rù tí ò bá rẹ̀ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ burúkú fara burúkú balẹ̀ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ burúkú tí àwọn tí mo sọ yẹ òní apá méjèèjì ojú méjèèjì wà bẹ́ẹ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ kò jáde kò lọ wáṣẹ́ ò wáṣẹ́ òjò obìnrin òrógun olóhùn jẹ̀bìtì ẹ̀yà kọ́ ìwọ mò ń ké sí ẹ bí o ké sí ẹ ẹkún ẹ ni mò ń sun mò ń sunkún ọ̀la ilẹ̀ fún ẹ tó mù. bọ́lájì bọ́lájì mo ń gbọ́ o ní iṣẹ́ o ní iṣẹ́ o ní iṣẹ́ bí wọn tó bá ní iṣẹ́ o ní iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀ tó sọ pé o níyẹn kó wá bẹ́ẹ̀ tí o ní iṣẹ́ kó wá bàbá sọ pé kò ní iṣẹ́ you are irresponsible. òótọ́ ni èmi mọ̀ pé mi ò wà responsible. yes ṣe bí o wà responsible ló fi jẹ́ pé gbogbo responsibility lé ìyàwó ẹ̀ ló ń gbọ́. <laughs> ọmọ mi rẹ̀ yín mi èmi ò wà responsible èmi níṣẹ́ ṣèbí wọ́n lọ sí university ibẹ̀ ló ti ṣe marketing èmi lọ sí federal technical school technical school ni mo lọ tí mo ti lọ kọ́ painting and decorating painting and decorating yẹn ni mò ń ṣe léde jẹun mi iṣẹ́ tó wá gbogbo kà mí lára yẹn mo ti káwọn boys site tó ń bá mi ṣiṣẹ́ lọ níbo ni wọ́n káwọn èèyàn sí lówe ọ́fíìsì ẹni kitchen àbí kìí ṣọ́fíìsì ẹni kitchen ọ́fíìsì ẹni kitchen ọ́fíìsì mẹ́ta tiẹ̀ ló ní kitchen bedroom. ṣé o kọ lọ ṣé o kọ sí ìwé tẹ́lẹ̀ tó fi débi ni abúlé ìbùkún ni ẹni ó ní oṣù wájú ìrìn àmì báyìí tó ń lálẹ́ mi tó yìí. Hmm. tí o bá mad tí o bá ní problem o ò ní lórí láyà kan máa sọ kan máa ń sọ sí mi ò lé mi inú ilé wife mi. nínú ìdúró tó sọ yìí nínú ilé ẹ nínú ilé wife mi fọ́n tó sọ lẹ́nu tí màá gbé o ní orí tó wò tí màá pè é sílé mi wàá ní mo dídì mi invite ẹ sílé mi láti wá nù ẹ lọ́rọ̀ mo wá sílé wá nù ẹ lọ́rọ̀ màá dẹ̀ nù ẹ ní òpìtìpìtì ọ̀rọ̀. bí wàá di kọ́ máa lọ wàá di kọ́ máa lọ. ẹ máa lọ ọlọ́nlẹ̀ kì í ṣe pé kì í ṣe pé fàlejò kì í ṣe ọ̀rẹ́ rẹ̀ táyọ̀ bọ́lájì. bájì kọ́ ọmọ lọ. òkè ni ọ̀nà. bọ́lájì hmm? bọ́lájì á hmm? lè yẹ pọyán ni o máa bójú ẹ jẹ o. mi ni gbójú mi lẹ́yìn tó máa disgrace ẹ o. ẹ disgrace mi. máa jójú ẹ o. tí bá kámẹ́tà tó bá di nǹkan mi àṣẹ ẹ o. ẹni. ok. èjì ṣé kẹta fi máa wọ ẹ̀ta ni o. máa lọ ìgbà wọn ni yìnyín lọ wo ọ̀rẹ́ wọn ò dídì wá sílé ẹni túbọ̀ sùn mo wá sílẹ̀ kí n jèrè ọ̀rọ̀ lára ẹni nítorí tí bá invite sílé mi wàá sọ pé mo mú invite wá sílé mi mo wá nú ẹ lọ́rọ̀ ìwọ ẹwò ẹwò bójú oyè pọn láì mú gbó láì mú sìgá ojú ti pọn olùkóso gbó èmi ń lọ. a ò mẹ́ni tí a ṣẹ̀ àbínú ẹni ò gbẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ ló ń gbà ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n má ṣèdájọ́ wa lóru mọ́. Dàmọ́lá mi ì mọ bó ṣe rò mí mẹ́ni tó sọ fún ẹ tó fi wá sọ fún mi pé mi mú joyún ìyàwó ẹ mu ṣé mo lè máa joyún ọmọ ọmọ mi mu ni àbọ̀ mọ̀ wípé tí bá ń ṣe irú àtúbọ̀tán mi ni mò ń bàjẹ́ ta ló tiẹ̀ sọ fún ẹ iná tó ní kó wá bá èmi tí mo bí ẹ pé mi mò joyún ìyàwó ẹ mu Dàmọ́lá èmi ẹ́. Eh? nígbà tó bá lọ́mọ láyé kí ni ìwúrí mi sọ fún mi Dàmọ́lá. Eh? Oh bámi ẹ má bínú ẹ ó lè rí bẹ́ẹ̀ ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ àmọ́ tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ bámi ẹ jọ ẹ jẹ́ ń lọ́mọ láyé ẹ ń lọ́mọ láyé ẹ ṣàánú mi tí bá ṣẹ̀yìn ẹ dáríjì mi ẹ ti wọlá pẹ́yìn lé mi lórí ẹ wọlá wàhálà tẹ ṣe lórí mi látijọ́ tẹ ti pè mí ẹ jọ máa mi ẹ jọ. ẹ bá jẹ èbúrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ èbúrẹ́ ni ẹ jẹ́ àwọn olùgbẹ̀bẹ̀. ọkọ ẹ débì ó ń rojọ́ báyìí ó yọ ni ó lóun lòun máa òun ló máa dáná òun ló máa lọ́ta òun ló máa gbálẹ̀ òun ló máa ṣe gbogbo iṣẹ́ ẹ̀ lé òun àtúnṣe bẹ́ẹ̀ ó ní gbogbo ẹ̀ tóun ṣe pẹ̀lú ẹ̀ náà irọ́ ni òun ò mọ̀ ṣe náà ni jọ̀wọ́ ta ló ti báyìí tó jọkọ tiẹ̀ ló ń dáná lé òun ló tún lè ṣe irú rádaràda wo nìyẹn ó jẹ́ ṣe jẹ́jẹ́ ó jẹ́ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa á gbèlè ń ta sí ọ̀pọ̀lọ́ tó ń jọrọ ẹ̀ mọ́lẹ̀ ọwọ́ ta ló ti bá yẹn láì ṣòwò níyàwó ah, èmi ò mọ̀ pé ṣe ló dẹ̀ ti gbéyàwó lé lọ́wọ́ ìwọ ti gba ọkọ ká ló fẹ́ fi jọ oníranù. màmí láre ló wá ro ẹjọ́ bẹ́rìbẹ́rì fún yín ah, tí n bá délé ilé ìyá gbóná mọ́ ah, a lóun ò ní sọrú ẹ̀ mọ́. mo dáràn ẹ gbà mí ẹ gbà mí ẹ má wò mí run ẹ ṣàánú mi àìtí ìkófánlẹ̀ ifá tó ti ń ṣe ẹ mi ò tí ì sọ̀rọ̀ tán o tún ti bẹ̀rẹ̀ o tún sọ wípé inú ilé agbóná mọ ẹni tó nílé ẹ̀ onílé agbóná mọ. àánú ẹ̀ ṣe mi ṣé torí pé òyì tí ì bímọ fún torí pé òyì tí ì bímọ àbí ṣé òun ló ṣe ń ṣe gbogbo èyí tó ń ṣe yìí àbí káre continue ó lọ́rọ̀ gbọ́ tó bá fọwọ́ rẹ̀ tó bá fi lé ọkọ ẹ̀dà síta wà á máa yanjú ẹ̀. kò síbi tó ń lọ síbi tó ń lọ màmí iṣẹ́ tó wálé ayé ìwà ṣe náà ni owó owó dádìsá lórí tó fi owó bàbá mi lórí tó fi tó fẹ́ jú mọ́ tó yẹ ló ṣe fẹ́ mi. ah ẹ̀ bínú lọ torí ọ̀rọ̀ láre ẹ̀ bínú lọ torí ọ̀rọ̀ láre láre á gbà tí n bá dé ilé lẹ́yìn agbóná mọ́ láre òǹkà ṣe irú ẹ̀ mọ́ láyé ẹ̀ kò ní wá sọ ìsọkúsọ tó wá sọ yẹn mọ́ hmm. láre máa gbà lónìí. Mr. Olabi Túbọ̀sùn so you ní guts gods? That's your fear job. sùn màmá mi àbí ẹ́ eh? lẹ́yìn tó lọ fi ẹjọ́ mi sùn ọ̀rẹ́ mi tí mo tí mo bẹ́ẹ̀ fà ìyẹn òtútù ẹ. àtàná tí mo ti dé ni mo ti ń ronú sí ọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ pé bí mo ṣe gbé dé lánàá yẹn ó yẹ kí n gún ẹ̀ pa ni to ìbínú mi. nítorí You mo ṣe ní sùúrù di èní kí tó máa bẹ́ẹ̀ sọ ṣó wá rí o ní èyí tó èmi mọ̀ pé nítorí owó bàbá mi ló ṣe wá fẹ́ mi mo mọ mo mọ ṣùgbọ́n o o ti dópin láàrin èmi àti ẹ sórí ẹrù ẹ̀ tó fúyẹ́ àtẹ̀yí tó wúwo kó o tètè ya wọlé lọ́ba ìkó lọ kó jáde sórí tó bá kó jáde tó bá kó jáde fúnra ara mi wo tí mi bá ṣe kó o pè mí ní ọmọ àlè wo ẹran ni mo fọwọ́ gbà kò kí ń ṣe egungun màmá mi ò lè bẹ̀ mí kí n gbọ́ kódà bàbá mi tó ti kú gan wọn ò lè bẹ̀ mí kí n gbà. bébì kí n kẹ́rù màlà bébì kí n máa má ṣe bẹ́ẹ̀ mi jọ bẹ́ẹ̀ mi jọ tó lọ jọ mo nífẹ̀ẹ́ jọ bẹ́ẹ̀ mi jọ ẹ bá bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ mi. máa lọ máa lọ kúrò lẹ́yìn kúrò lẹ́yìn máa lọ olè olè olè ọ̀lẹ ọ̀lẹ ọ̀lẹ alákọ̀ọ́ má ṣiṣẹ́ máa lọ máa lọ olè ṣe orẹ́lẹ́yà rẹ̀ ṣe orẹ́lẹ́yà rẹ̀ ṣe orẹ́lẹ́yà rẹ̀ ṣé ni mo ní ṣé èpè ó yà ṣe pé sọ pé tó ẹgbẹ́ lòótọ́ ló nífẹ̀ẹ́ mi tọkọtọ̀ ní kí ọmọ ẹ kó fàìdé ní tẹ̀sẹ̀ lérè kó. ó lè búra ó yá gbé ẹrù ẹ gbé ẹrù ẹ gbé ẹrù ẹ gbé ẹrù ẹ gbé ẹrù ẹ máa gbé ẹrù ẹ gba sẹ́ǹsì o ó yá ìta ìta ìta ìta ìta ó yá ó yá. àà ah, ọ̀sọ́ gbọ́dọ̀ kọ́ ẹ kí ẹ má gbèjà parapamọ́ra ìní ò lè dàpọ̀lọ́ ni o. Níwà. Ọkọ ìyàwó. Ọkọ ìyàwó tó ń travel. Ọkọ ìyàwó tó ń travel ni àbẹ́ mi lọ. Torí wo ní báàgì bẹ́ẹ̀ ni travel náà yìí. Wọ́n ti wèé mọ̀ fún ọmọdé kan máa dẹrù rẹ̀ ta sórí gbégbére nílẹ̀ yorùbá gbégbére kí ọkọ kó wa kó wa bá yá rẹ̀ èèwọ̀ ni èdà nílẹ̀ yorùbá sórí ọlọ́run yọ ẹ́ o ká ṣọmọ ṣó da kẹrìbẹ́ ká ní mọ ṣó da kẹrìbẹ́ wò bí nílé ìbò ṣe ga tó ojú ń dòrò ọmọ tí sòkú rẹ̀ ta. ojú ń dòrò ọmọ tí jòkó ẹ̀bọ tàlà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níwọ̀ irun burúkú ti sẹ́ lórúkọ rẹ̀ irun burúkú ti sẹ́ lórúkọ rẹ̀ ó ti sẹ́ ó ti sẹ́ ó ti sẹ́ ọba sori burúkú ni n tó ṣẹlẹ̀ sí ma a sí ẹ. àwọn ilé iṣẹ́ orin rẹ̀ mọ́ wo ayẹyẹ ti bí rẹ̀ bí kò ti ń fọ́ pátá kò ti ń fọ́ gbúra kò ti ń fọ́ dédé ní adíjọ́ ayẹyẹ ti bọ̀ jẹ́ adíjọ́ ni adíjọ́ ayẹyẹ ti bọ̀ jẹ́. ó sọ̀tọ̀ fún ẹ. kí n lọ ládùúgbò ike mi wọ̀ èmi òòṣà ayé mi wọ̀ àwé dáná mọ̀ wé tó nìyẹn mọ̀ wọ́n ń fọ́ pátá wọ́n ń fọ́ gbúra ayẹyẹ ti bọ̀ jẹ́ o lè ṣe orin rẹ̀ mọ́ <laughs> bí kò ti ń fọ pátá kò ti ń fọ búra àtijọ́ ni tí mo fà yí rẹ ti pọ̀ jẹ́ ó ti ń sà ó ti ó ti sà ó ti ó ti yé ó ti sẹ̀ ayé rẹ pọ̀ jẹ́ ó kí ló ṣe oríire mọ́. ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ìfẹ́ ayé ó tún lè yí o kò dìdájọ́ sí ni lọ́rùn ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ́lárí. ìwọ la rí bá wí ọ̀dàdà èkú ẹ̀dá ìwọ la rí bá wí ọ̀dàdà èkú ẹ̀dá ìwọ la rí bá wí. ọ̀tá yìí ní ìṣọ̀rẹ̀ kí ni lọ́rẹ̀ láti bí tìbí kí ló wá kí ló yẹ lọ́dọ̀ ọmọ wò mọ́mí ẹ̀ tó fẹ́ ọdún lágbára lọ́pọ̀ fún ìyàwó ẹ̀ ó ní lọ́sọ̀ fún ìyàwó ẹ̀ àbí mọ́mí ẹ̀ tó fẹ́ ó ní máa lọ you have the god láti ẹ̀kọ́ ní kó máa lọ ojú òde tiẹ̀ ń gbọ́ kí lẹ́jọ́ fà. àárọ̀ lọ lọ́mọ ìwọlé náà bí màá ti gbé bí màá ti dájọ́ rẹ̀. ìjọba ti ṣẹlẹ̀ fún dájọ́ rẹ̀. sọlá yé mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ sínú ọ́fíìsì nígbà ìsílẹ̀ mi. ọ̀nà màá ní mi ní o èmi tí mo wá sílẹ̀ tó pè mí wèrè tí bá sí mi ló sábà báyìí èmi tó dìbò pé sọ pé ah, ah, sọ pé kásọ ìgbà mi jù kájọ ètò sọ pé tí màá jáde nílé o wà fún mi fọtí. I was playing, I was just joking. You were joking. Ah, you were joking. Èmi ò bẹ́ẹ̀ mú lérè, èmi kú lóòótọ́ ni. Ọmọ tó ṣẹlẹ̀ báyìí, kí á ní kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn tó fi lé jáde. ó ti dá gbẹ lójú sórí olùtúnbẹ́ kì sí lè lo kí ẹ kọ́ ó kẹ̀ ó rí bí dé sí o. má ṣe báyìí tí mo sì máa ṣe báyìí. ìgbọ́ mo bá ẹ sọ lẹ́nu mi rùn ìgbọ́ ìgbà ẹgbẹ́ orí àti kékeré ni wà mí ẹ má gbẹlẹ má gbẹlẹ gbéra ní gbéra ẹgbẹ́ ìtì ni kò gbélẹ̀ ìgbà gbogbo ọ̀rẹ́ àti kékeré mi èmi àti ẹ láti kékeré mo wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì. ọ̀ṣàkókò orí ẹ̀ orí ẹ̀ pé ọmọ tó ṣe. ọgbà bìbí ṣé tí bá bẹ̀rẹ̀ sí lè ní ní problem torí ìyá tó rí yẹn àjẹsójú ṣòjò ni o èmi náà ti ń pè lọ́mọ ìyá àjẹ gan ìwọ̀nba ni. I must go like that. I must. Wonder must. Jẹ́ lọ. Ìgbà fẹ́ dára. Màá sí náà látara rẹ̀. Màá sí náà látara rẹ̀. Má dọ̀bà lẹ́kùn mi lẹ́nu lẹ́nu. Jẹ́ lọ. Màá sí náà látara rẹ̀ awúrúbí ògbọ́ títí. òru là ń ṣe ka òru là ń ta fa òru là ń ṣe bàjẹ́ ìdájọ́ òru. ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ la rí bá wí. ìwọ la rí bá wí. ìwọ la rí bá wí. ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ la rí bá wí ajẹnifẹ ni o mọ para òun ni àfojúfẹ́ ni bàbá. Ah. <laughs> ó tiẹ̀ bí abẹ́ ẹ̀ka sọ̀mà ẹni àwa lọ ọ̀rọ̀ là ń kó ìyẹn mú kí yín náà. Ah, kí ló dé alábòsí ni yín. Ah, bíi ti báwo. àṣírí yín ti tú o afẹ́fẹ́ ti fẹ́ àti rífùrọ̀ ẹ̀ jíjẹ àṣẹ́yìn àti mọ́mí yín lẹ wá sọ oyún ọmọ tèmi lẹ́sọ̀dẹ̀ yín lẹ́ ń jó òun àṣírí yín ti tú. ẹ wo ẹ padà ó di àdáni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Eh? àwọn ta ló ń jọ ń jo ojú ọmọ yín mu. ẹ̀yin àti ìyá yín mu. èmi àti màámi náà jó yín mu. ẹ wo gbogbo ẹnu yìí yẹn kẹgbẹ sọhùn. Eh? ẹ wo mo ti mí ìtẹ́ ní tíjú yín eh? tíjú ta ni. ẹ wo èmi ti mọ èmi náà ti gbọ́ pé kí ni ẹ̀yin fúnra yín ni àjẹ́ àjẹ́ ni ẹ̀yin lẹ ń joyún ọmọ yẹn. ṣébi làjẹ́ ẹ̀yin ni àjẹ́ àbúrò àti ìyá rẹ làjẹ́ ẹ̀yin ni ẹ̀yin lẹ ń joyún ọmọ yẹn. ṣé wọ́n gbọ́ jẹ́ kí n sọ kí ni kò fún yín oh. tí ọmọ yín ò bá ní oyún àtàwọ̀dálẹ́ mm ní ilé àbúrò mi èmi kéde nípa kẹrù ẹ̀ síta. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ohun tó yẹ kẹ sọ lónìí yẹn kẹ sọ pé àwẹ̀ o àfẹ́ mọ́ lé wa o kẹrù ẹ̀ kò máa lọ lé yín. ìyẹn bẹ́tà dúkẹ́ wọn máa doyún mu lóyún lé yín kẹ máa doyún. ẹ̀yin ẹ̀jẹ̀ yẹn ọmọ àgàgà yín ní. bẹ́ẹ̀ ni mo sọ. àgàgà ìgbà tí yàyí bá lòun travel òsì travel òfò tó bá lọ. so bá mi ò gbọdọ̀ travel mọ́. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ fún ẹgbẹ́ mi jàre kẹtẹ òsì. ẹ kọ́ lọ ẹ lọ kú sílẹ̀ o. ìwọ èmi máa ti ìdá mi ẹ fún ìdọ́lẹ̀ o. ẹ kú máa ti ìdá mi ẹ fún rẹ̀ máa ti ìdá mi ẹ. àwọn olùgbẹ̀bẹ̀ èbúrẹ́ ni ẹ jẹ́ àwọn olùgbẹ̀bẹ̀. má bínú pé mi ò pẹ́ kí tó yọjú sí i ọmọ ẹgbẹ́ máa bẹ̀rẹ̀ rẹ̀ kí ni tó ṣẹlẹ̀ láàrin àtọkọ ẹ̀ tó lè ní sùn débi pé fi ń dẹrù ẹ̀ síta kí ló ṣẹlẹ̀ sọ fún mi. èmi mọ̀ pé máa wá bá mi àbí mo mọ̀ pé máa wá bá mi ṣé ẹ̀yin rò pé èmi ò mọ̀ pé ọ̀dọ̀ yín ló wà ní mo mọ̀ pé ẹ̀yin lẹ gbà sílé náà nígbà tí wọ́n lè jáde wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ òun lẹ̀gbẹ́ ẹlẹ́gbà nígbà tí wọ́n lè jáde ṣé mi ò ní gbà sílé ni tí mi bá gbà sílé tí mo ló dáa o bí àwọn ìṣẹ̀lẹ̀ jáde máa lọ tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ sí overnight kí ló máa jẹ́ géèmù tiwa. n tó bá rí kó ṣẹlẹ̀ sí. omi ni. kò kàn mí. kò ṣe kí ni. ètò tó bá rí kó ṣẹlẹ̀ sí. bọ́lá bọ́lá ti no wọ́n kọ́ sọ̀rọ̀ báyìí bọ́lá tó ti mọ̀ kọ́ lélẹ́yìí ah. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn ó sọ pé ó lọ fẹjọ́ sùn mọ́mì ṣé mọ́mì tó lọ fẹjọ́ sùn yẹn gàgàgàgà ṣé ò ní problem ẹ̀ tó fi lè jáde ni. ẹ gbé torí lọ kí ni ti yín gan nínú ọ̀rọ̀ nítorí pé gbọ̀rọ̀ mi wá dẹ lẹ́rù ayé yìí ló ṣe wá dọ̀kọ ẹni kí ni ti yín. títí mi ni mo ṣe wrong tèmi ni mo play tí ojú bá ń ṣe pé àfihàn ojú ọkọ fi mọ̀ pé kò dání bá a ti tó gàràgàrà ẹ ti pọ̀ jù kílẹ̀ ní omi omi omi omi omi yẹ́n sọ kíní kan fún mi yẹ́n sọ kíní kan fún ẹ ṣó ti rí èèyàn ló kọ́lé tó mọ́kọ ẹ̀ síbẹ̀ o ambọ̀sibọ̀sí létí àtọkọ ẹjọ́ ń gbé ojoogun ẹ̀ ni ojoogun ẹ̀ ni. ìgbà yẹn wá kọ́. wọ bí. yóò torí ọlọ ìbọn lọ jogún ti tiẹ̀. èmi náà jogún. jogún ti tiẹ̀. ojoogun kan làṣà. ojoogun làṣà. ẹ kò wá kàn mí pẹ̀lú yẹn. ọ̀rọ̀ ọ̀rọ̀ iye tèmi ni hmm. kò kàn ẹ́ rárá. omi gẹ́nu burúkú sọ́jà ilé wo tó bá lẹ́ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ burúkú fara burúkú balẹ̀ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ burúkú látẹnu burúkú ṣé mo fà mi ò fà ọ̀rọ̀ nínú ìrẹ̀lẹ̀ fà tí bá dúró pò mí tó bẹ́ẹ̀ pa ni abalẹ̀ afọ̀ṣọ àdànà tí bá yẹ kó yẹ kó orí ẹ̀ pé mo ti bá sọ̀rọ̀ fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ dúró kó kó sì dúró lulú lé mi ó sì dúró lulú lé mi nuisance ẹjọ kílẹ̀ wá kiri. tí a bá ṣe pé ojú ọkùnrin fọ́nà irú wọ̀ eh, yìí eh, irú ẹ̀ tó bá bọ́ra sí ọ̀rá mi nìyí. Oh, oh, oh, ó ṣe kọ́ náà sọ ẹwà tó sọ̀rọ̀ ẹwà kan náà kò ṣe rí gbogbo gbogbo gbogbo. ẹ lọ rí kúrú sọ̀rọ̀ wọ́n ìyá ọkọ ọkùnrin ṣùgbọ́n mi wá bá ìyá yẹn lé àmọ́ mo bẹ́ẹ̀ gbọ́ ọkọ mọ́ ni àbá ẹgbẹ́ ọkọ mi mọ̀ kó gba ẹgbẹ́ ọkọ mọ́ ni obìnrin yẹn ó mọ̀ kó gbàlejò lánàá so ó dàrú fún mi mo bá wọn fà ó tó ra wọn. ìyá ńlá máa sọ̀rọ̀ rí ìyá wa ẹ máa ní sùúrù ṣe rí sùúrù kì í pọ̀ ju àfi tí ò bá ní tó ẹ wò ká sọ fún kà pé kà ní àbá ká sọ fún pé òwò òun bàlújọ ìwọ ìkà ó ní mọ́lẹ̀ sọ pé àwọn bá wọ́n tún ní ìṣe ni àwọn tún ní ìṣe ni ìkà ni wọ́n. ó wàá jà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan pátápátá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ni nígbà tí ẹ ti wá sọ fún wa yìí tẹ̀sí lẹ́ẹ̀padà ẹ̀ lẹ́nu lọ tó ń lọ jù ó dáa wá ti wá rí bẹ́ẹ̀ yẹn ti ṣe sùúrù ẹ̀ padà wá bá wa. àfa àkìlẹ́ ló ń padà lọ́pọ̀ ọmọ bíbélì àgbẹ̀ ó lè ní àjẹ́ ó ní mímí kankan ṣe sọ̀rọ̀ o ó ní èyí gbogbo ló wà nídìí ọ̀rọ̀ ìyẹn ló fi mi lọ bá àwọn ìyá ọ̀pẹ pé àwọn gangan nìkà tí mò ń lálàá lójoojúmọ́ lójú omi. ìtẹ̀wá fi wá jà yìí ọ̀nà àbáyọ a máa wà. ọ̀nà àbáyọ bẹ́ẹ̀. ẹ ọ̀dọ́ yóò mú ìwọ́n àbáyọ sí ọ̀pá lọ́dọ̀ọ̀n aláwa àìsí nítorí pé àṣẹ ọlọ́run bá lóyún ẹ ọlọ́run bá sọ nínú ní ìsàlẹ̀ nínú súrà tó yà fún ọ ní ìmọ̀ amúre yàrá ṣe àìkú yàrá kún àìkún gbogbo tí ó bá dàbí kó wo lára yà ló dàbí pé kò yé yín à ń jẹ́ kó máa kẹ́ máa mọ bí àwọn ọlọ́run bá ṣe tóbi tó tí ọ̀dọ́ tiwa ni kún àyà kó níbẹ̀ kó dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ tó lóun bá ní ní táwa padà ọlọ́wọ́lá sóní súrátù nóòrò ọlọ́run ní aláhùn nóòrò samawati wal ardi mọ́sálù nóòrò kàmsì àti fíyàm fìbá àrùn fìbá ọlọ́run bá a ṣe ìmọ́lẹ̀ sóyún bá jù ìdá òkú kó sọ̀rọ̀ bí ẹ̀rí á padà ṣe àwọn àgbà nínú ẹ̀. àjẹnifẹ́ ni ò mọ̀ para òun lórí àfojúfẹ́ ni ma fọkàn fẹ́ ni inú wọn jìn ojú ọ̀gbun lọ ẹni afẹ́ la mọ̀ àwọn ẹni tó fẹ́ ni dẹnu báyé bá fẹ́ ni kò ní kán má kó gun jani ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ìfẹ́ ó ní láti tó la òtún ẹbí wọn lọ́wọ́ lọ́wọ́ sọ́nà ìdàgbé ó ní ẹ̀kọ́ boys ó ti sọ̀rọ̀ sóhun lọ òbí sí náà. mi ò má bẹ̀rù náà bí ọkùnrin tó bá dé náà wàá jí nílá máa lọ sùn wàá máa wo máa ṣàlàyé ìwé ìṣẹ̀lẹ̀ fún kí ló ṣe. ebi tí mo lọ dá o kàbùkù bọ́ mbẹ́ lẹ́yìn yẹn bú mi débi wípé ó bú mi mọ́ bú o kò sí tí òfin ni ó pè mí lọ́gbọ̀dán wò náà ó bá mọ́ tó ṣẹlẹ̀ òkè wọn náà mọ̀ pé lórí burúkú tí ì ṣe fún mi ní nǹkan àgbàdì olórí mi lórí. ohun tó kòkòrò ló kó ẹdẹ bẹ́ẹ̀ ṣé bí mo bẹ́ẹ̀ sọ ò gbọ́ náà o ti wá fi tiẹ̀ rẹ́gẹ̀rẹ́gẹ́ tiẹ̀ ẹgbẹ́ òbí o ti fi rádi lára o ti rádi lára so bíyàwó ẹ ṣe mọ̀ wípé èmi mo gbà ẹ́ sílé ó yà mí lẹ́nu bó ṣe mọ̀ wípé ọ̀dọ̀ mi ló sùn ó yà mí lẹ́nu mo sọ fún ẹ pé àjẹsójú sóńdò níyàwó ẹ àti ọmọ àkúrọ fún ẹ èmi tó gbọ́dọ̀ mọ ìyá àjẹbọ ìyá láti má lè da yí ẹ lára kí má lè da yí ara tèmi lára jọ wọn bá mi wọlé wàá gbẹrù ẹ wàá lè fi bí lẹ mi ò lé ẹ o just for the meantime tá a máa fi ṣẹ́ẹ̀tì gbogbo kí n kírun mi kí orí mi tó bìnrin bá mi ṣe bí obìnrin kò yẹ kó nǹkan tó ń ṣẹlẹ̀ kò ní tọkọ kò wọlé má ṣe báyìí fún mi. irú ọmọ tó ṣẹlẹ̀ mo pòwe kan fún ẹjọ́ kejì níjọ́ tó débi mo ní àdìtì àwọn àgbà kan sọ wípé o lè tó bẹ́ẹ̀ kí ìsinmi lé kí ẹ kẹ́ẹ̀kan ta àdìtì àwọn àgbà Yorùbá ló sọ bẹ́ẹ̀. tẹ́lọ́run bàbá wa ni má ṣe báyìí fún mi lẹ́nu jọ. mo ṣe ń sunkún ẹ̀mí ọba ìtọ́ mo ṣe ń sunkún ẹ̀jú jẹ́ kí n máa wò pé mo ṣe lẹ́gàá. wọ́lọ́kùn mi kú olùsẹ́nu ọkọ̀ mi. ọlọ́run kan. bí ọlọ́run olùsẹ́nu mi. ìmọ̀ tó ṣẹlẹ̀ àánú lórí gbà ìbílẹ̀ ọdẹ ẹ̀rọ àmì gbà dúdúrú ọlọ́run láti má wàá jẹ́ kí àánú yẹn di nǹkan mi tó mọ̀ pé méjì ló yá yìí oríire àti orí oríire jago tó dé nínú rẹ tó ní o máa ń kó bá yàn. ṣe báyìí. ẹ kì í ṣe bẹ́ẹ̀ o. pj má ṣe ah, báyìí. mi ì ní sọ pé mo fẹ́ pèsè kí n displace ara mi. Ah, mi ì ní sọ bẹ́ẹ̀ wọ́n ló kó kẹ́rù jọ ọ̀rẹ́ mi jọ má jò pẹ́ má jò pẹ́ ẹlẹ́lẹ̀ fò dé lọ́sàn-án yìí fún. ọlọ́run òní ká ti rìn àjò bọ́ àbínú nínú àwọn stamina sí máa wù ẹ̀ gbọ́. mi ò ní ìlú kan bá rí ọtí ṣe a máa ṣẹ́jú mátà ni a ṣẹ́jú ṣẹ́jú ọ̀gá rẹ̀ ṣẹ́jú ṣùgbọ́n ẹ má bínú má bínú mi ò rí ẹ ọlẹ́jẹ̀. báyé bá fẹ́ ni kò ní kán má kógun já ni ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ìfẹ́ ayé ó tún lè yí o kò dìdájọ́ sí ni lọ́rùn. ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ́lárí. ìwọ la rí bá wí ọ̀dàdà èkú ẹ̀dá ìwọ la rí bá wí ọ̀dàdà èkú ẹ̀dá ìwọ la rí bá wí. Ah, ah. ìyá olówó ìyá olówó. agbára ah! yẹrẹ tá a pa wù bí àgbàdo ọ̀sùn gómìnira òun rèrè ń pè náà wò sọ ọkọ rẹ dẹrú jọ ẹni náà kọ bó ṣe máa bí wọn wò jí sọrẹ o kó o rẹ ẹja márùn for everybody àdúrà yẹn lè gbà. àdúrà ò ní gbà wo lájí àti lọ́run àdúrà ò ní gbà ẹwọ tẹ pé. wọ́n ìgbọ́n kúrú. ní kí ni. máa ṣe ìpè gidi rẹ. olórí burúkú sọ gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ilé onírè ni wọ́n máa ń tọ́jú bọ̀. kí n tiẹ̀. wọ́n jí sọ ebi ilé nílẹ̀ yìí èmi náà ń pè ní oṣù àjẹbù ọmọ gbẹgbẹ́ ń dẹ̀ sùn ìjòkù. ẹ sì ń lọ sí àdúgbò yìí kémi mọ̀. wàá mọ̀ nǹkan tẹ́pẹ̀ kéèmí dùn ní ẹ ò lọ́wọ́ so gbogbo nǹkan tó bá lọ nílò onílé yẹn ló máa ń tojú bọ̀ òun níṣẹ́ òun ni o òun ni o jọ ẹni ẹni lọkọ bó ṣe máa bímọ. wọn lè wà rẹ wà rẹ bó ṣe jù bóyá ibi bí ajá náà mú lọ́wọ́ kó lè lọ́kọ. yóò mọ ajá náà bá wọn. iye mi náà yóò dúró. ké máa ṣe ké máa ṣe ayé ẹ ti mọ ẹ ẹ oníkàfẹ́ oníkàfẹ́ dárúkọ wí mọ̀ tẹ̀ oníkàfẹ́ dárúkọ. ayé ẹ ti mọ jẹ lónìí ṣó ti yẹn sìn àfi kí ni ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn onítẹ̀ ẹ̀ṣẹ̀ yìí kí ọlọ́run bá lè dáríjì yín bẹ́ẹ̀ bá ti tọrọ àforíjì lọ́wọ́ wọn ó ti tàn ṣẹ́rí ọba mi aláwùrà tẹ́ ń wò yìí béèyàn bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló tún kù ẹ ti gbọ́ sí i. Ah, mi lè lọ ah. mi ní lè dá lọ. ẹ ní lè dá lọ ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ iṣẹ́ táwa gbà ni bó bá di ní ọ̀la ẹ kàn mí lára lọ́la máa tẹ̀lé yín lọ ẹ lọ túbá ah. níwájú wọn ọlọ́run sì dáríjì yín. ṣé o ẹ ṣe mo ti pẹ́. ọlọ́run lọ pé lọ́wọ́ ẹ ti gbọ́ mo fọ́ ọlọ́run sìn yín mm. ẹ ti gbọ́ tó bá dọ̀lẹ́ má gbàgbé ń jẹ mí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. ìdúró náà ti mi ò yàwó ilẹ̀ nínú ra kí yà jẹ́ kọ́ gan ní pàtó ní mi mọ̀ ò yà bí ìyá tó ń jẹ mí lọ́wọ́lọ́wọ́ èmi kò lè pín ilé gan dànù kò yé mi bí òye fẹ́ ṣe ra mi àmọ́ ó dárúkọ ìgbọ̀ngàn lọ́jọ́ ti pẹ́ oníkíní wo wo pé. Ah, ah, ah, àǹtí mi fẹ́ràn gbẹ̀gẹ̀nà yìí pé òru la yìí lò ìdájọ́ òru ni ẹ̀sùn ni àṣírọ̀ṣẹ̀ kàkàfà ṣe lè rí ṣàánú mi àti mi ò kí a bá ní sóògùn ìkà mọ́ ọ̀ọ́ni ajẹ́wọ́ ni jẹ́ ìtẹ̀lé mi. ṣe mí lóore ọmọ Ràṣídà ọlẹ̀ tó wà nínú ẹ̀ kò tún jábọ́. Ah! agbọ̀gẹ́ àṣewọ̀ ìwọ ni ìwọ lẹ́ni náà. sista mi. Yeah ah inú máa jì o inú máa jì o ẹ̀yin ṣé mi mo fogun jálé ayé ara mi ah! àṣẹ́nulé lọ́tà mi wà àṣẹ́wọ̀ ló ṣe mí ìyá wa dáríjì wọn torí ọlọ́run ní kẹ́ fi dáríjì wọn bàbá wa ẹ máa tòtìrí ọlọ́run dáríjì wọn ni olúwa lòun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò sí pé kó ronú kó pèwàdà nípasẹ̀ ìdáríjì ẹni lòun náà máa ṣe rí ìdáríjì gbà lọ́wọ́ ọlọ́run òun ló máa ṣe jẹ́ ló máa lè jẹ́ kí nǹkan tó ń wá kó lè tó lọ́wọ́ torí ọlọ́run ẹ dáríjì yín ẹ ṣe. inú máa jì ah! inú máa jì ọ́ sísá mi kí ni mo ṣe fún mi. Iṣẹ́ ìṣù mi. Agbára ah! mi kọ̀ọ̀kan ní sọ ti rò. Mami, ẹ má bínú sí àkọ́kẹ́ lọ́wọ́ iṣẹ́ iṣu rí. iṣẹ́ iṣu rí. ẹjọ́ máa mi ẹjọ́. Ah! ẹ má bínú sí mi. iṣẹ́ iṣu ni.

ẹni afẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni dénú báyé bá ń fẹ́ ni kò ní kán má kógun jani ìfẹ́ ojú ìfẹ́ ọkàn ìfẹ́ ayé ó tún lè yí o kò dìdájọ́ sí ni lọ́rùn. ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ la rí bá wí ìwọ la rí bá wí ọ̀dàdà ikú ẹ̀dá ìwọ la rí bá wí.